mr adedola ni adóde náà ti kẹ ẹ ìlọ́nà kan ẹ adóde kẹta náà sọrí àbí kẹta náà kẹrin náà kàrà. سلس ويوثق فيه ويوم يقتل رزقه وأجله وعمله يقتل رزقه أجله وأمله وأجله وعمله شكرا وسعيد أنا بواسطه وفر الله وفر الله وفر الله بواسطه في أيام وقت والله الذي نفسي بيده فوفر الله بواسطه في أيام وقت إن أحدكم أنقذكم الله لا يعمل عمل لا يعمل عمل لا يعمل بعمل أهل الجنة لا يعمل بعمل أهل الجنة يوم الشبي شيء يوم الجنة يعني في اشياء وطن شيء اشياء اشياء شيء يوجد اشياء مال الجنة اشياء اشياء شيء مال الجنة يوم الكيلو يوم الدع يوم الزكاة يوم الحج يوم الشيء يوم كنوز الزنا كنوز كنوز عن عن كتير لا داعي كنوز شيء سو ودو ولا كنوز لا لا كنوز شيء ما سو afẹ́sọ́ tó fún àwọn táwọn sáà àbí tó mọ ìwà dáhùn yẹn bí ó ṣe máa ṣe nìyẹn bí ó ṣe máa ṣe nìyẹn tí tóbi di pé kò sí tó kù sígbà tó kù náà àfi òdi ìdílé bánkà ìdílé bánkà báyìí ní túmọ̀ sí pé nǹkan sátà tó kù tó lè kú nǹkan díẹ̀ báyìí sóye ìgbà tó kù tí ó lò láyé díẹ̀ báyìí ẹni ń ṣe bá wọ́n yá pèsè ń bá a bọ̀ láti àgbà tó ti tó ti bẹ̀rẹ̀ tó tó ti wọ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní tó ti bàlágà lọ́kùnrin lóbìnrin tí tóbi dán twenty years thirty years forty years fifty years sixty years seventy years eighty years ninety years ẹgbẹ́ wa ní ọ̀dọ́ ọ̀dọ́ hundred years. so ẹjọ́ wa ní kọ́nà wọn tí ó tóbi bẹ́ẹ̀ lọ yóò ju bẹ́ẹ̀ lọ. ẹjọ́ wa sì ń tó bẹ́ẹ̀ náà wọ́n láti ẹ̀dọ́ pé sixty seventy at least other forty ẹjọ́ wa ní ọ̀dọ́ wa ní forty ó kó wà sọ iṣẹ́ ẹbútẹ́ náà bá ń ṣe àwọn ẹbútẹ́ náà bá ń kí òun ronú ó bẹ láwọn kọ́lọ̀ kó tó ń ṣe ó padà ẹ̀yin náà mìíràn pé ẹjọ́ wájú tó kọ́jú kan wà wá bó o ń ṣe rẹ̀ ni o ẹ pé àwọn tó bá tó wájú fọ́tì wọ́n gbà tó yẹ ti bàlágà sẹ́tì ń kọ̀ọ̀kan fún yàn lẹ́ni kọ̀ọ̀kan fẹ́ẹ́ dáwà ṣe dáadáa lẹ́ni kọ̀ọ̀kan lẹ́yìn lọ́jọ́ wọn ṣàbùrú kí wọ́n ti máa fi à ọmọ ìbẹ̀rẹ̀ náà ọ̀bẹ̀ wọ́n ti máa pé kí lọ́nà ọkọ̀ fún un pé kí lọ́wọ́ fi gba ọ̀rọ̀ náà ọ̀rọ̀ sì láyé ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ dáadáa ọ̀rọ̀ sì láyé kí lọ́wọ́ kí wọ́n ti bẹ̀rẹ̀ fún pé ọ̀rọ̀ sì kan ìgbà ìgbésí ayé o but n ta lọ pé ẹ̀tọ́ náà bá ti lọ́ọ́ di forty years pé pé gbàǹgà ni ẹ ti máa wà àṣùdè yìí kí ẹ ti máa di kéèyàn di ọkùnrin tó ṣe kí tó ṣe kí so sùhánà lálẹ́ rẹ̀ ìgbà yẹn tí ẹ máa ti wà ní ìgbà tí ẹ máa ti wà kéke ẹ máa ti wà kéke so.

tó jẹ́ pé tọ́wọ́n kan bá ń bẹ́lá ti kà ìjọba ti kàn yọ̀lẹ̀ máa hàn lọ́dọ̀ ọdún máa ní kíni kẹta ìwé kíni tùmọ̀ kaba kíni kaba kíni kaba àbí wọn ni tó kéde ó lè máa ń nà tùmọ̀ ní kankan ìlú ọ̀tí tẹ̀lé ká sórí ó sì gbẹ̀ sí wọn. àwọn nǹkan mi bẹ̀tí lágbègbè tó mọ́ ti hàlà kẹyà tó wà tó ha kura nà tó ti ha kura ló ti sọ ọdún máa màtí máa ti ọ̀là ló máa tàbí tó ọkà gbà ní tàbí nílò báwọn láti máa fà bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ mi náà àdé bẹ́ẹ̀ ni àwọn gbòtúrò bẹ́ẹ̀ ló ṣe ní wọn sọ́gẹ́tì kẹ́wù pé mọ́ngàtì àkékè wọn ni méjì máa ń ha wá sí ní tí wọ́n ha lọ́wọ́ àtẹ́kẹ́ wọn bá lé ìgbà yìí sọ́dọ̀ wọn bá tẹ́ gbé ìgbà yìí. wọ́n lè má ti máa tún àwọn àfàmì yìí náà àmì ẹ̀rọ má ti yẹ dáadáa wọ́n lè kà sọ́wọ́n ti yẹ dáadáa náà pé nígbà tó ti sáré má ti pété so bí ọdún kẹsì wà ní wọ́n má padà yá àgbáyé náà má ṣe kí ni yóò mọ̀ kún dada yóò mọ̀ àjọyọ̀ yóò mọ̀ síkú ìgbà tó bá dàrí kẹ́tí yẹn bá débi lọ sẹ́yìn ẹ̀dẹ́ ọ̀dọ́lọ́kùnrin ẹ̀dẹ́ ọ̀dọ́lọ́kùnrin lọ́kùnrin àgbọ́yé báwọn afáwà ti sọ fún wa nínú àwọn afáwà tó kọ́ra ìdòdó ìgbàkẹ́ra àgbọ́yé àti ìyá nǹkan wọ́n sábà máa ń rí bákan náà bí àgbọ́yé ó sì la bí ìyá àtàwọn sì lágbá bẹ́ẹ̀ làgbọ́yé ó sì kìnnì ó sì lágbá ìgbà tí wọ́n á ń dàgbà ní àgbọ́yé ọmọ lágbá ju ìhà lọ so àfẹnudọ́rọ̀ ọdún tọ́rọ̀ ọba ní kankan yìí gẹ̀ so so lọ́pẹ́ bí àdáwọ̀ mi sí ọlọ́ni kankan ẹlẹ́mìnira àwọn àtẹ̀tẹ̀ ìgbàgbé àwọn àmì ojú ọ̀nà òfin sábà ti bí dàda kéèpé lákàyè wọn sọnù ṣùgbọ́n ìkẹ́ni tí wọ́n há ìkìlátọ̀ wà débà wọ́n rẹ̀ pé fúlánù síkọ̀ fúlánù kàdà láti náà ìkìlátọ̀ bí àkàrà àwọn sì àkàrà òmìnir ṣùgbọ́n àwọn kan ní ìkíni sóyè que ọjọ́ aláǹdú ṣètà aláǹdú ṣẹlẹ̀ mi ẹṣọ kìnìún ṣoṣo ìta aláṣọfẹ sọ pé ọjọ́ orú kan tí wọn fi tọ́nà fi ṣàánú yàn tí wọn fi lọ́dọ̀ bẹ̀rẹ̀ dúró ìgbésí ayé ọ̀hún ayé tó ti sọ̀tẹ̀ tó tó fi tó fi di fọ́tì tó ti dẹ́kẹ́ ní. kọ́ máa ṣàánú kọ́ máa kọ́ kó dẹ́kẹ́ wà máa dá sí ní ẹ̀sán máa dá sí ní. kí wọ́n ní strong kọ́ gbà náà tí ó jìnà sẹ́kọ̀ọ́ gidi gédégédé idán ó jìnà sáwọn odò táwọn ẹ̀rọ nínú fún àwọn ìṣàdọ́rà àwọn ìṣe àwọn tó kò gbèsè ayé ọ̀gùn mẹ́ka ní ìdán òde oríṣiríṣi lọ́lọ́ dáhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣírk kẹ́yìn ọmọ kan tí wọ́n máa ń ṣe kankan láàfààní lọ́lọ́ṣèlú ní ọba kéwù ni subhanallah alẹ́ kó jìnà kó mọ̀ jésù lọ́rọ̀ yìí tó bá ti kó lọ́rọ̀ túbá kó sì sàmì dáadáa kó lọ́rọ̀ sàmì kúrè dé. so hadith yìí mo ti ń bá yàrá ẹ̀rù pẹ̀lú bọ́kà kò sẹ́rí nìyẹn o àbí bí ara náà bí sọ fún àwọn ẹ̀sẹ̀rí nìyẹn wọn kọ́ sànù wa wọn kọ́ sànù wa wọn kọ́ fi ọsàn ìtọ́ sànù. ẹlòmíì máa hùwà bí kínní ọmọ àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà tó ìgbà tó máa nílò láyé ó kù díẹ̀ lórí ọpẹ́ láyé ní ọpẹ́ láyé ní orí kínní so so yé ẹ̀sọ́ yìí dára tó máa lọ sí yẹ táà yọ ọmọ sísí ọ̀dàdà nígbà tí wọn bá ti kó lọ tó bá ti dẹ́kun ọkùnrin ìgbè fún obìnrin ó ti kó lọ mẹ́kẹ́ ká má kó lọ mẹ́kẹ́ lọ sọ pé lọ́dọ̀ wà bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ mẹ́ẹ̀ àbí lọ́dọ̀ àti wọn jẹ́ fámìlì tó jẹ́ kìíní sòrò àti wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n ká mọ̀ wọ́n pé ìgbà tó ń pè kò sí ara o ṣe àti tí àbá yín àti tí tí mo yẹ fún ẹ̀ náà nù lọ́dọ̀ láti dọ́mọ ọkùnrin lọ́dọ̀ ọmọbìnrin nínú kúrúṣà anábì sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni tó bá ti dánwó ọgọ́ta ọdún sixty years fọkàdé ààrùn ọlọ́ ilé ọlọ́run ti ọlọ́run fún ẹ sísì kan mọ́. lẹ́yìn àti sẹ́yìn ṣe ṣe ṣe ṣe ọtí gbọ́n fún fídíò sixty à àbí ní ìwà tètè fọ́ọ̀tì jẹ́ sùfàànà náà lálẹ́. so nípa kọ́lá ìjọba tó ń ṣe nǹkan tí ò وماذا يفترض الشعراء منه قد جاوزوا حد الأربعين حد الأربعين عند كمين ذلك ولكن تنا والله ني ولا دو ما قال كنا ما سد سدنا كما قال قال هو تكنا ما كما ما نقول لو ما تكنا هو تقدر فتي يعني في bọ́n tẹ̀ wá lẹ́nu tó ń ṣe eré ọ̀dọ́ òde gẹ́sẹ̀ máa wí tẹ́lẹ̀ àwọn ti kọjá ẹni tó ń ṣe eré ọ̀dọ́ òde wọ́n ẹni tó wá tó wá di sixty years ọlọ́wọ́ ti من بلغ ستين سنة فقد أعظم الله إليه فقد من أعمر الله إلى ستين سنة فقد أعظم فقد أعظم الله إليه أكثر من النبي صلى الله عليه وسلم هذا هو سر لك so قال كل أنت أنت أنا سلامات أنا سلامات بقول تي سكننا بس جالب دوا كل يتوكل أنا بنص السنة كل شيء كتوكل لا على لا لا على لا توكل يوم ما خلاص yọba máa wọ ọmọ náà yọba máa ṣe ọmọ náà yọba kọṣọ abẹ ìyá máa ní dọ́kọ̀ ẹlòmíì kó o tètè náà rí ó sì wá di pé ń tètè náà yọba kọṣọ abẹ káàmì ẹnu tí mo dọ́nà ọmọdé pé alẹ́nìkan lọ jẹ́ pé kò sí kí ni wọ́n sọ ní ọjọ́ tó ìgbà tó kún wọn sọ kí ni ọjọ́ wà lọ́dẹ láti bí láti bì kan bí bí bí kan ni pé lọ́sọ̀dúnmọ̀ṣọ́ ọlọ́sọ̀dún náà wọ́n sàpàdà kó bí báyìí lọ́kọ́ sùfàànà náà lẹ́nu. ṣé wọ́n pèsè ọmọ náà kàdá ẹ̀rù èèyàn lẹ́tọ́ pé àwọn náà ṣùgbọ́n ṣe wọn láàrin pé ọlọ́run náà máa ń jẹ́ àwọn náà gbogbo òun tó bá kú lórí ẹ̀ṣẹ̀ tó bá wọn láwọn náà fún ìjọba wò ló yà ṣe. lẹ́yìn alẹ́ dọ́kítọ̀ iṣẹ́ báyìí ní bọ́lá síbi ní iṣẹ́ báyìí ní bọ́lá síbi ní. bẹ́ẹ̀ náà lómi bẹ́ẹ̀ náà lómi bẹ́ẹ̀ nígbàjọ́ náà lẹ́bi tẹ́ fẹ́ lọ́kọ̀ ṣọ́ amẹ́ ẹ pé ọ̀rẹ́ lọ́wọ́ àti nọ́ọ̀sì ń tọ́jú ẹbí kíní ni wọ́n pa àkóso nọ́ọ̀sì ọ̀hún àbí bí nàkọ́ ló ṣẹlẹ̀ ní. sòye bákan náà wà fún pẹ́rẹ́ àfẹ́dàkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rù tó rẹ̀ kọ́ làbẹ́ kó ti gbádùn ọ̀nà tí wọ́n bá gbádùn ọ̀sẹ̀ kìí sọ ṣé tẹ́ kó fi dúpẹ́ nù. sùkánà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà lọ́dún mi ẹ̀ bá dọ̀mù sí. wọ́n ní kò mú kiri à ah. kọ́ àwọn òkú kàdúkú kọ́dà bí wọ́n bá sókè lórí mi rárá kò sí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ ẹni tí mo ti wá dàrọ́ ṣe sùpáàlù máa làwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àti lábẹ́lá máa ta tẹ́tẹ́ kọ́má ti ń jẹ́ tẹ́tẹ́ oríṣiríṣi rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ní ẹni tẹ́ pé yọ lọ láti lé kan sí omi yọ lè dalẹ̀ lérú lọ́nà irun wájú lọ́rọ̀ sọ pàkọ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ adarọ́rú adarọ́rú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ìbàjẹ́ ìfẹ́ni sí ẹ̀yẹ aládé ẹni lọ òtún tó wà lónìí ọlọ́wọ́ tẹ̀ yọ lónìí sùkánù lálẹ́ ọlọ́wọ́ tẹ̀ yọ lónìí ọlọ́wọ́ tẹ̀ yọ lónìí yẹyẹ nu wọn táwọn kakó nǹkan ní gbàgbọ́ náà àtàkùn náà ayé náà ayé náà ọ̀rẹ́ قال لا يستقرون كما يسعى كل خير منهم ولا نسأل من يسعى كل خير منهم إذا ما كنت بتشارهم قاعد تعطي ìmọ̀ ìlú wa yìí mo ti rò pé èèyàn máa èèyàn ọ̀kẹ́ ṣẹkún àbí kí ẹ̀sẹ̀ tẹ ẹlòmíràn tó máa tẹ́ ẹni níṣẹ́ yóò tó máa ṣẹ̀kẹ́ yẹn lẹ́tọ̀. báwo ló ṣe fẹ́ da ilé ọ̀hún ní ìlú ẹ̀rọ ẹ̀rọ àti sílẹ̀ àtàlà àwọn àtàwọn àtàwọn tó dókun sábà dálẹ̀. ìmọ̀ tẹ bá tẹ àbá lọ sí ẹlẹ́rẹ̀ ń bẹ̀ ọ́ àbí lọ sí olówó ọjà àbí lọ sí ṣubú kí ni àtàlà àríwá pẹ̀lú wọn nìkan ọjà tí wọ́n á máa wọn la ibi tí o bá ti mẹ́tẹ́lá ń sọ̀rọ̀ fún àwọn wọn lè láì wọ́n bá dọ́wọ́ sọ̀rọ̀ kẹ̀ ìmọ̀ àti ẹ̀kọ́ lára dùn <laughs> ọmọ la ọmọ kọ́ ṣe àná tọ́lá tó ń gbé sùkánù náà lálẹ́ yìí yóò máa ṣe máa ṣe yóò bá kú lórí ẹ̀ ń bọ̀ lágbára kù sí ní aṣẹ́wó ni ń bọ̀ lágbára kù sí ọmọ tó bá dé sùn ń bọ̀ lágbára kù sí ọ̀dọ̀ ìyá tó lọ ní ọdọ́wọ́ tó lọ́dún níbo ni ìyá kú sí ọ̀dọ́ ọkùnrin tó lọ́dún gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ́ra wọn. ẹlòmí ọ̀rọ̀ tó sílẹ̀ ọ̀tí ẹlòmí ọtí ọlọ́mù ọmú ọrẹ àwọn gbàgbọ́ ọmọ tí o ó tún bọ̀ gbọ́dọ̀ tóbi kú síbẹ̀ ọ̀rọ̀ kọ̀ṣọ́ àwọn ẹgbẹ́ bá kí wọ́n sọ́kọ̀ àtàwọn ìlú ní ibi òkúkọ́ nínú àbídọ́ tí ló lọ. ó kọ̀ṣọ́ àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ ló sì tẹ̀ ọ̀tún báyìí wò ló ń jẹ́ pé àwọn environment máa influence àwọn èèyàn gan kí wọ́n jọra lójú kí wọ́n kìnnì fẹ́ rí ẹni tí ọba dáhùn aburú wò ni kọ́ máa bẹ̀rù lọ́ra ẹ̀jẹ̀ ẹni tó ti ń dáhùn òun gan lọ torí pé ẹni tí ọ̀dà kan wò rí abẹ́ni tí ń dáhùn kan wò tí ń dáhùn olú tó ṣe tí ọ̀dà tí ọba máa dọkùn sí tí ọba máa dọkùn sí ọba máa nínú àṣíwájú tí ọba máa nínú àṣíwájú sí ní aburú àyípadà ẹni náà padà ṣẹlẹ̀ sí àbí bí tálákà ẹni tí tálákà ọ̀rọ̀ tí wọ́n ti àwọn tálákùtà tí wọ́n ti tálákparakù pẹ̀lú ọ̀kan náà wọ́n ti rẹ̀ sọ̀rọ̀ ìgbẹ́lọ́wọ́ ni kọ́ máa bẹ̀rù tó wọn bá tó wọn bá máa lẹ́kọ̀ọ́ wọn jẹ pé ntọ́run fún ntọ́run fún àná abẹ́ ntọ́run fún àná pé kò sí mọ́lá kò sí kò sí kò sí fún àná ìwọ́n kọ́ àtọ̀rọ̀ lọ́wọ́ lọ́la òun fẹ́ ọkọ. bẹ́ẹ̀ náà ni o jẹ sọ́nà tí wọ́n tẹ́ máa ń rò lẹ́ni dáadáa wọ́n ń rò lẹ́ni dáadáa wọ́n gbọ́dọ̀ máa ń rò ẹ̀fẹ́ dáadáa gan-an òun máa ń rò bẹ́ẹ̀ ó sì máa bẹ̀rù kọmọ tó lọ́wọ́ fìrẹ́ ìdíwọ̀n náà tó lọ́jọ́ tó gba tó ń ṣẹ̀ lọ́jọ́ tó ń tí wọ́n ṣẹ̀ mẹ́ntì yẹn máa ń tẹ̀ wọ́n máa tó ṣe ẹni tó tó ti fi rẹ̀ sí tó ní à ah, òun ti òun ọmọ òun ti àwọn àà ẹ̀rọ ní ọ̀rọ̀ ní àbí mu wọn bá abẹ́ náà kọ́ sọmọ síwájú fún un tí ọba tẹ̀ gbọ́ fílẹ̀ ọba ti síwájú tí ọ̀dọ́ bẹ́ẹ̀ náà kàkàbẹ́ ọba ní ọba ẹ̀fẹ́ tó lè bá rí ní bá rí báwo bẹ́ẹ̀ pé ọlẹ́ kò dì bá rí kò dì bá rí. lọ́kẹ́ wọn ti fi ẹ̀yẹ fún ọjọ́ díẹ̀ tí ìbá yẹ fẹ́ ti ń ẹ̀sẹ̀ ti ẹ̀yẹ àbí ní tekinní kan nígbà tẹ̀ yọ ọba láwọn ẹlẹ́gbọ́n mi sọ pé ẹ̀rí ah, eh, àwọn ẹlẹ́gbọ́n ṣe kìíní fún aláàmì ẹ̀rí tó ṣe adébí kìíní òun ti fara lùtì eré ìdígbéra. so hadith àti wàtí ni hadith yìí ìdè ní tọ́lá ti àná tọ́lá ìfẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ lọ́nà ìṣẹ̀mọ́ ara bá lọ́nu tí ó fi wá tí ó fi àárín wọn wọn wọ síbẹ̀. ẹlòmíràn ṣe bọ́rí ẹlòmíràn ṣe kìíní rí torí kò tí ó wà nìyí ọbẹ̀ dínkù ọbẹ̀ ga ọbẹ̀ lówó ẹsẹ̀ ìrìn jẹba ẹ̀rí mọ́ba ní ndẹ́láwọ̀ mẹ́kòtò yọba máa ṣe ogun tí ọ̀dà wọ́n lè fún ní àwọn májẹ̀mú níbi wàá bẹ́ẹ̀ ṣe dára rẹ̀ bẹ́ẹ̀ ṣe báyìí ṣe báyìí nǹkan àwọn àkàbáyé rẹ̀ ṣẹ̀ bí o ti wá sọ fún mi lónìí ọlọ́mọdé tọwọ́ ọmọ kọ̀ṣọ́ alẹ́ nǹkan wọn bá ẹlẹ́wọ̀n rẹ̀ sùn ọmọ bàbá ẹ̀ nítorí tó jọ ni aláṣẹ ní dandan kan dúkìá rẹ̀ tó ń pọ̀ sí kò dandan kan nípa àwọn kan tó ń kán ṣẹlẹ̀ fa pọ́bẹ́mù kẹ̀kẹ́ wọn ń ṣẹlẹ̀ yóò sùn ọmọ nípa mi yóò sùn adákẹ́ èmi àwọn ọmọdé ti wà yìí tí wọ́n fẹ́ẹ́ sẹ́wọ̀n ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe kàn níta kí wọ́n ṣe wọ́n lè máa ṣe pé ẹ̀ máa ẹ̀ máa ẹ̀ fẹ̀sẹ̀ ní ẹ má dẹ̀ dúró ẹdí ẹbọ ọ ti dàrú káyì wọn kọsọ alẹ kọsọ alẹ wọn so alùpàpẹ mi máa rẹ ẹgbẹ fún mi pé kò sí báwo ni kò sí ìgbẹ ojú òkúrò lágbàá ojú òkúrò lọ sí débẹ̀ àtẹnudẹ ni wọn wá kó wọn ṣe ọfi ọmọ ọmọ tó ṣe ògùn tó ògùn tó lọ tó fi dé kòkó wọn lè dìpọ wọn sọ ẹgbẹ méjì náà ló wọn tó yọ kó bẹ yàtọ̀ àwọn kọ́tẹ́pẹ́ yẹn máa dáhùn kó sì ká lọ́la báwo nǹkan báyìí bẹ́ẹ̀ lómi ti wá kú mi. a máa fi ẹni bá ń ṣe ti ojú ọ̀rọ̀ mi ọkùnrin kan bẹ mọ́tò ni máa wá ọ̀tọ̀ àti káńsẹ́lọ̀ rẹ̀ àwọn máa fi tó lọ sí pọ̀ ọ̀rọ̀ wò ni wọ́n bẹ̀rẹ̀ torí àbúlò gbogbo àdúgbò máa oko rẹ̀ báyìí gbogbo àwọn ìyàwó rẹ̀ lẹ́lẹ́hà ni àwọn aláàbò ṣe ṣe ìyàwó díẹ̀ ìyàwó rẹ̀ nípa àwọn ìyàwó rẹ̀ lẹ́hà èmi níbi tí ń ṣe yìí ti rí tèmi àhà ìsìn wàláì gbogbo jáde tẹ̀ lọ ẹjọ́ ń parí ẹ̀ mọ́ láti gbé tìǹbù tí wọ́n wàláì ẹ̀rọ lọ́n pa ni ìwà ń pa alẹ́ nísìn ìgbà tó fún ìgbà náà hẹ̀ẹ̀hẹ̀ láwọn ṣe dáadáa pa ńlá nísìn wàláì láti wàláì láti ẹgbẹ́ ń àwọn sálàf ara tó síwájú mo ń ṣe ìmẹ́tì kọlùkọ ìgbẹ́ dákọ̀ kí má dàpẹ́ ní dàpọ̀ ìdíkà kí wọ́n dẹ̀ pé òun. ẹgbẹ́ àwọn sẹ́kọ̀ọ́ sọ fún wa fàlọ́ sẹ́kọ̀ọ́ aláàánú sẹ́kọ̀ọ́ Muhammad afakè pé ó wà nínú pé àyẹ̀rí náà rí lò tó ń tẹ̀lé ọ̀gá bí fọ́fí yẹ̀ sí kí ló fà àwọn ọlọ́ọ̀tì kàlá tẹ̀ sí wọn máa ẹnìkan ní five hundred and nine náà nílò wọn wá ti bú bẹ́ẹ̀ wọn ti dán o wọn ní bóyá náà wọn ti dán o. àwọn tó rí àwọn tó àwọn tó gbọ́n gàdàgàdà àsúnmọ́ ah, wọn nípa náà sì ló kaba ṣe kékeré àmì ohun tá a ṣe àmọ́ kọta ní ṣe wá kíníkà kíníkà kíníkà ó wọ́n tó wọ́n tó tiẹ̀ sùhánù náà làbẹ́ àdéhùn yẹn ṣe pẹ̀lẹ́ mo kọ́ lóṣà tọmọ ìyá yẹn bá wà mo bá wà lórí ẹ̀ṣẹ̀ kọ̀tọ́ sí kàn sí ẹ̀ka tọ́lá pẹ́ntì òsì lórí ẹ̀ṣẹ̀ torí pé kò rí jẹ kò rí màálù nǹkan sí àbí mọ́ṣúlà kan fún tó o bá lè bá yí mọ́ṣúlà kan àbí dàgbà ṣe kí ní kẹjọ máa ṣe mọ́ra má bì kún má bì yẹn má kọ́ àwọn bàtì yẹn lọ́ba tún ti rẹ̀ yín tẹ̀lé nǹkan mọ́ ọlọ́run abúlé ti mọ̀ ẹrú máa fi ń bà wẹ̀ láti sọ̀rọ̀ alẹ́ pé ọlọ́run ti fẹ́ràn yẹn náà lẹ́nu kí wọ́n lè sọ̀rọ̀ kí wọ́n gbé ẹgbẹ́ kan kí wọ́n lè fi wúra ẹ̀yìn sọ̀tún sọ̀tún èèyàn sọ lẹ́yìn àbí tọ́wọ́lì kẹrin àwọn náà lè máa ń ṣe pé ọmọ wọn máa kọ wọn kọ sùdẹ́bí ọlọ́run ní ń bá àwọn èèyàn sùdẹ́bí ìyọ̀ àwọn ọ̀káfì kankan wọn ọ̀káfì kankan ìyàwó lè fọkọ jẹ́ ẹgbẹ́ tó wú ọkọ lè fọ ìyàwó tó tó wú ẹbí lè gbára ọjọ́ ọ̀rẹ́ lè gbára ọjọ́ ẹtọ́ sí ọjọ́ àfàlọ́ lọ́dọ̀ lọ́wọ́ lè gbára ọ̀gá ọlọ́mọṣẹ́ ọmọkẹ́ sùhánù lálẹ́ wọn ọ̀ká kankan níbí ọjọ́ kò ní kaba sí láàárín mọ̀ báwọn sọ sọ pé wọ́n sọ sọ àbíjú tó kọ́ yìí lọ́yìn. nǹkan ti lọ láàrin yìí ẹnu kan wọlé tọ́lọ́tọ́ wá kúndé láti ṣe àtẹ̀lẹ́gbọ̀n kàbẹ́fẹ́ kágbọ̀n kàbẹ́ ìjọ tó kọ́ yìí ẹ sọ níwọ̀n bá ní níwọ̀n bá bá lọ. wọ́n tọ́ sí rárá yìí. ọlọ́run ọlọ́run àti bọ̀tán wọ́n sì yọ kó bẹ́ẹ̀ ló mẹ́sàn án bá ọba ẹsẹ̀ ọmọ ẹni mẹta ká dáwọ kádánwò ni àmẹ ṣọ́ amẹ́ àdánwò tọkọ lẹ́nu mi olopaa ṣọ́ amẹ́ nínú ní kò ládánwò ọlọ́ pé àwọn tuntun fa ọ̀sẹ̀ kìíní kílódé tó ọ̀sẹ̀ kìíní wọn náà fẹ́ lórí gan ìmọ̀tò ọ̀hún ti ra mọ́tò ọ̀hún amọ́tò kan rà síjú ọ̀hún náà fẹ́ mọ́tò ẹ̀fọ́ rẹ̀. àjọ wà lẹ́la ọmọ lẹ́ fáyín máa ti kìíní kan àbí alẹ́ ti kìíní kan ń bẹ̀rẹ̀ sọ̀tàn lára rẹ̀ ẹlẹ́ ọjọ́ pẹ́lẹ́ àwọn ọmọ ìwọlé yẹ̀wò lómìnà lè kún lórí kí ni wọ́n mú sáà sí wọn kí wọ́n bá kúrò ọkọ̀ sọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ dẹ̀ ni nǹkan tí ń ṣe ọgbọ́n ṣe wá ní hadith mi ó ń ṣe bíbà tó yẹ kó ń dọ́tọ́ ọmọ èèyàn tẹ́tẹ́ ní ọlọ́wọ́ bá ní tọ́mọ àdìjẹ́nà ní kò rí bẹ́ẹ̀ ó láṣepamọ́ ọlọ́pàá náà ti wá láṣepamọ́ tí wọ́n ti tí ọ̀dà náà kọ́ṣọ́ àná torí sẹ́ni tẹ́yàn bá máa kọ̀kọ̀ yẹn ọ̀sán yẹn kéèyàn máa bẹ̀rẹ̀ wọn bá ju bàtẹ́ wọn kọ̀kọ̀ gbangba lọ. sóye torí ìpínlẹ̀ náà tẹ́yàn fúré ẹni tẹ́yàn kan sọ rẹ̀ ọ̀hún sọ kéèyàn ní láàrin wa tìyàwó láàrin kí láàrin wa tàwọn tó tí àwọn èèyàn kà fún tẹ́yàn wàlẹ́ tàbá ń sọ ọ̀rọ̀ kó ti wá pọ̀ jàdùkú nínú èmi tí mo rí ìmọ̀ kò tí mo tó tó pọ̀ tí ń da tí mo mọ̀ pé ọ̀ tí ń da sọdọ́ tàbá ń sọ agbẹ́jọ́ wọn pé tàbí àbí sọ ọdún ẹ̀wà ni àbí kíníkàlẹ̀ wa ni àbí kíníkàlẹ̀ wa ni ah oníbẹ̀ àbáyéjọ́ ọ̀nà ọ̀gá ní sẹ́mi ni wọn lẹ́yìn bẹ́ẹ̀ mi sọ bẹ́ẹ̀ mi sẹ́ ń bẹ̀ mí ẹni ọ̀mọdé kìíní ni ntí ìbálẹ̀ sọ lọ́jọ́ ilé ìbálẹ̀ sẹ́kẹ́ lọ́jọ́ ẹ̀ gbọ́dọ̀ sọ sí ẹ̀ láàrin rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ tó bá gbà gbọ́dọ̀ ìyàwó gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ ni tiẹ̀ náà kí ló dé tí èsì pé bọ́yá àgbàdo pé ọmọ wa kọ́ sí àdìkíní kàtà pé kàtà láàrin báyìí ṣùgbọ́n ládàdàrà ládàdàrà ládàdàrà kọ́dà tó bá sọ àbífẹ́ ní bọ́ọ̀dù yẹ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ló ń bára mi ṣe ọba tó ní ó tó ọba tó báyìí ṣe kò lọ́wọ́ wájú mi ṣe lónìí ah, ah, ìyá ń jàre gáwó kí ni wọ́n ṣe ń bẹ́ẹ̀ nígbà tá ìyá kí ni wọ́n lọ sí lẹ́gbẹ́ kódà ọmọ aláàjì lágbájá òun yẹn wà òun náà wá ṣe wá lọ́dọ̀ gbogbo òun rẹ̀ kí ni kódà ọmọ ìyá kan àṣírí aláṣírí kí ló dé kódà alágbájá tọrọ wọn náà ọ̀gbẹ́rẹ́ nígbà tá tọrọ wọn kí ló kàn ẹlẹmí nǹkan ọmọ ẹlẹmí ló ṣe bá ayé <laughs> tọ́ba síkírítì ẹlẹmí tọ́ tọ́ bá sọ àbí tọ́ bá fẹ́ tọ́ bá ẹlẹmí ọ̀tọ̀ máa bínú àbí àbọ̀ láìkì àbí kìnnìkan

I'd like to refer to that أنا I have to refer to أنا one. So that ntí máa أنا fa ni kọ̀ọ̀kan lómi báyà tí ń ṣe لا يعمل بعمل أهل الجنة فيما يظهر للناس بس أنا سامع مسلم بالله ما تناول خليك مستفك الإنسان أنا طلع بجدي أبا ما أبا ما أبا ما صار كتوسي ما في أبا يشدد الكورة وشو nífi ń bẹ inú inú àmì ọmọ àná mi sọ̀sọ̀ inú ẹ̀dá wà pé pé yọmọ ìṣègùn ṣọlá náà ọlọ́run bá tẹ́ pé inú kí ẹ mọ̀ báyìí ẹlòmíì burú sí ní kúrò lọ lẹ́sìn tí n ti ń ṣe ṣe bó ti ń ṣe tí ń ṣe tí a ta ìṣe bí ṣe ọmọ náà dẹ́wò fíìmù ẹ̀yà náà nìyẹn jẹ́ ibi àṣà mi ìrìn náà wọ́n láti kọ́ wọn ti ń dabẹ́ tó bá ti kọ́ ọ̀rọ̀ tó ń kàtó owó náà náà tó ń ṣe ìtọ́lọ́sùn ìdíkọ́ ọ̀dọ̀dọ̀ ń bẹ lẹ́mí ẹ̀ ó sì bẹ̀ pẹ̀lú wọn lọ́wọ́ bá ó ti ń tọ́ àdọ́jọ́ kékeré sọ àwọn kan mẹ́ta pé ẹlẹ́ṣẹ̀ mi bẹ̀rẹ̀ tí àwọn nínú ẹ̀tọ́ lọ́wọ́ ṣe ẹ̀sìn jọ mi. ẹlòmí àmọ́ ní àdúgbòkàn ṣe oríṣi kí wọ́n bá àjọ kan ló pé kíní kan yín sì ń gbẹ́lẹ́ ẹ̀dá báwo gbẹ́lẹ́ ṣe ẹ̀dá pé sùkánù lọ́lẹ̀ mi ọbẹ̀ lè gbé rẹ̀ fún ọmọ àmàlàjẹ ọbẹ̀ lè gbé rẹ̀ fún àmàlàjẹ ọdún àríyá rẹ̀ fún ọmọ tí o kò ní kí ni o lápẹjù ẹ̀tọ́ tọ́lọ̀ wá tẹ́jú rẹ̀ lẹ́yìn inú tí ń ṣe nígbà pẹ́ẹ́tì bá fàṣà rẹ̀ gba ọlọ́run mọ̀ pé ó ń fi àwọn kọ́lọ̀ tó ń bẹ̀. èyí ọ̀sìn àníkíní ò kẹ́ẹ̀mà kẹ́ẹ̀mà rẹ̀ lọ wípé a bàbá wọn láwọn náà ṣe jù wọn láwọn wọn tó máa parọ́ wọn sọ pé jẹ́bi ah, nǹkan ló ṣẹ̀kẹ́

àwọn bá dúró àkóso lọ́wọ́ àwọn olóògbé àlọ́ kò lọ dá àkóso tó wọn lọ sọ̀rọ̀ alẹ́ tó sáà máa pé aṣẹ́pẹ̀ fa lọ́wọ́ kí lẹ́kọ́ kí wàá ní kí wàá ní kí ni tánà náà kí ni kí ni kí ni bá wọn ṣèkọ́ lọ́wọ́ wọn ṣèkọ́ lọ́wọ́ táwọn lọ́wọ́ táwọn ṣèkọ́ lọ́wọ́ ṣèkọ́ lọ́wọ́ kí ni tánà táwọn lè bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀sán á bèrè bẹ́ẹ̀ pé ó ṣẹlẹ̀ lóun kan ẹ̀rọ ìkọ̀kẹ́ lọ́wọ́ gbọ́dọ̀ oṣù tó lè lọ́lẹ̀ ẹlòmíì oṣù àti ìlànà náà lọ́kọ́ náà wà lóko lórí dada. sẹ́nu tí òní fẹ́ gbọ́ ọ̀run ti ń jẹ́ obìnrin ní àtọ́sóbìnrin rẹ̀ lọ́sẹ̀. lẹ́fẹ̀ẹ́ bá rántí ẹ̀rọ náà máa sọ fún mi ẹ ọ̀run lọ́dọ́ lẹ́yìn wọn lọ́sẹ̀ kìnìyà. ẹlòmíì ìjà rẹ̀ ọkùnrinlẹ̀ lókù. ẹlòmíì ìsìnbà náà ó lọ́jọ́ tá ń rí iná kan lọ́jọ́ ń pàpè ó ti ṣe tọ́jú bẹ́ẹ̀ ẹlòmíì dàdí àwọn fúlọ́mì tá ń pera ní nǹkan tí wọ́n bẹ́ẹ̀ nǹkan tí wọ́n ti sọ àwọn abẹ́láwo tó abẹ́lẹ́bọ̀ ẹlòmíì jù bẹ́ẹ̀ lọ́wọ́ filẹ̀ kó tó kú ó sì sábẹ̀ dáadáa ó sì kú lórí dáadáa sóye ẹlòmíì ti bí dí àwọn filẹ̀ kó tó kú ó sì kú lórí súnmọ́ sóye sùkàbà àlẹ́ fi ìmọ̀ yà mí náà ṣe bí ọ̀sẹ̀ mọ́ ẹni tó ń mo jẹ́ kí ẹ̀rọ mu sí ọjọ́ kan náà alhamdulilayi ọlọ́run ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ṣe rò pé ọlọ́run ní pa ọlọ́run ẹ̀kọ́ dáadáa mo sì gbọ́dọ̀ tẹ̀ ọ́ fún yíyan lórí ìṣẹ́ náà ọmọ kí n tó kún nínú àgbègbè wọn ti fọtí lé ọ̀sẹ̀ lórí kí ẹ̀rọ ti gbẹ̀rẹ̀ lórí kí wọ́n rà lọ́wọ́ ìṣẹ́ kọ́dà ń ta wọn wà kọ̀ọ̀kan tètè díẹ̀ náà tó ti wà wọn kọ́ eré àwọn àwọn ọ̀nà tó dáńsì nù ṣùgbọ́n ọlọ́run ti dùn ní ẹgbẹ́ sàkárù mẹ́lẹ́bẹ̀ ṣe so bí wàá mọ yóò máa ṣe ẹ bá kù sí àtàtì òkú àtàtì òkú ẹ bá máa ṣe iṣẹ́ iṣẹ́ màjẹ́nà iṣẹ́ màjẹ́nà yìí kọ́ adé wa náà ó lọ́wọ́ jẹ́nà náà olùkọ́ ìkàtúntò kan wọ́n dà. àdéhìí máa ń kàn án ní ọlọ́run lọ́wọ́ jẹ́ pé ànábì sọ̀rọ̀ dáńtà àdéṣe yìí lọ. àwọn sọ̀rọ̀ bẹ̀rẹ̀ wà lẹ́bi pé á ah, wọ́n ní kí làwọn ṣiṣẹ́ sí. ṣé nípa kátà ní kọ́síwájú ní àbí kátà ní gbẹ̀yìn àwọn. báwo ni ànábì ní kọ́kọ́ kọ́kọ́ náà ṣe ìdílé ṣe ọlọ́run ti ṣe kọ́lùkùnà fún ìtọ́jú àfún ìyẹn pé àwọn ọmọ àlùjẹ́nà wọn lọ jáde wọn ti dá àwọn àlùjẹ́nà ó sì ṣe ṣe ọmọ àlùjẹ́nà rẹ̀ fún wọn wọn lọ kó ṣe wọn bẹ́ẹ̀ wọn lọ bí ká wọn kápá fún wọn. àwọn ọmọ ẹgbẹ́ tó wọn dáná tó dá àwọn ó sì ṣe ṣe ọmọ náà jẹ́ lọ́kọ̀ lọ́jọ́ pẹ́ lómi náà ni egun gbèdú kí n lọ ẹnì kan bá gbogbo ìkó mi nìyẹn ẹnì wọ́n ti kíni kan wọ́n ti kíni kan náà wọ́n tẹ́lẹ̀ mi gbà kúnnù fa kì á tọ́ ní kọ̀ṣẹ́ tó ọlẹ ṣe kíníkà ọlẹ ṣe kíníkà ọdún bẹ́ẹ̀ lẹ́yìn náà máa kó sí kí lọ́bẹ̀ sọ̀rọ̀ náà. so kí ni ẹ̀rọ ń pa àwọn ẹni àwọn ẹni náà bàdá fún sofia lọ sọ orí ìwà fún ọmọ nínú àwọn sálákì náà wọn tàbí ọ̀rẹ́ wọn ní rìtárì sẹlẹ wọn ní wọn náà sábẹ sẹlẹ rẹ wọn sọ pé àyẹ̀mọ̀ sọ fún pọ̀. náà ọ̀dọ́ ìbẹ̀yẹ àwọn kẹrẹ ló pé àṣírí ah, àfà wọn yóò burú lẹ́tọ̀ máa sọ fún ẹ̀ma àbànjẹ́ báyìí ẹ̀sìn ẹ̀sìn wọn náà náà bẹ̀rẹ̀ pé kò sí pé wọn yóò burú lẹ́tọ̀ máa ṣe báyìí wọn náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọmọ tí tí ọlọ́run tí ọ tí ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n fún wọn ní ìrọ̀dùnú àlùjánnà láti láyé ìyẹn ni pé ẹ̀yà dàpọ̀ pípé kàdín láti láyé. ẹ̀rọ jẹ́ wọn ní àwọn mọ́sídọ́ọ̀ wọn tí wọ́n fọ síláàsì bí mẹ́wàá alákòjú rẹ̀ wọ́n mẹ́wàá wọn á fi àti ànábi sọ fún wọn kí ni wọ́n mọ̀ ṣe ẹni wọ́n dún ẹ̀sọ́. wọ́n wá jẹ́ nítorí máa káyé náà tó ẹ̀kọ́ tó múra ẹ̀kọ́ tó máa káyé sí ẹ̀kọ́ tó máa ṣe kíni gánà èyí tó sọ ni wọn bá sọ pé eléyìí wájú bẹ́ẹ̀ lọ àlìjánà à kò yí zi ọlọ́run àgbára tí àlìjánà fẹ́ nìkan kan ọlọ́run fún wa dọ́pọ̀ tó ní kíkà ṣiṣẹ́ rẹ̀ ni ṣùgbọ́n ṣe oríṣiríṣi kálukú lè dá mú àlìjánà láì sí ìkẹ́ ọlọ́run àgbẹ̀ so ìyẹn wá ní nítorí ọ̀gáńtì tọ́lá kọ́lọ́ tó wá ní kí anábì sọ̀sán tí anábì fáwọn kan ní rò tọ́lá àná bẹ̀rẹ̀ ká fún wa ní orí ẹ̀jẹ̀ pé ó ti rí wáyé látọ̀dọ̀ náà wà pé àyìn mẹ́wàá yìí báyìí ni kí lóye kẹ́ máa ṣe títà náà ọlọ́mọdé aburú tó máa ń sẹ kàtí ọ̀dà àmì jáde kan àjọ ìwọ̀n àbí àbí tọ́lá bá tọ́lá pé bákan ṣùgbọ́n wọ́n rí bẹ́ẹ̀ wọ́n ti tọ́lá bá kú ni wọ́n tún wọ́n ti tọ́lá lórí ìbẹ̀ lórí ìpáyà sẹ́yìn abakar dara àná sẹ́yìn jẹ́ nítorí ìdílé náà àwọn àwùjọ ànábì sọ̀tàn lẹ́yìn ànábì sọ̀tàn ó ní tí wọ́n bá jẹ́ lọ́jà kìyàmù tẹ́sí ọ̀tún ọ̀bá wà ní jẹ́ náà tẹ́sí ọ̀sìn wọn wà ń ta ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ mẹ́kàmẹ́tì mọ́kànlá ọlọ́wọ̀n ní fàkàbalẹ̀ níbi dẹ́mínà ọlọ́wọ̀n tọ́lá bá ní kọ́ ọmọ àwọn ọmọ kan lọ́wọ́ olùwà kí lọ́wọ́ ẹ̀sìn túmọ̀ rẹ̀ nù. ṣe ẹ̀rọ ẹ̀dá kọ́ sí aláàbí fún mi pé ìyá mi tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá lọ́dọ̀ àwọn nítorí ọjọ́ ọjà lọ́kẹ́ yàrá tí aláwọ̀ bá ní ọjà yẹn rú ẹwà lè dẹ́nà afẹ́nìkan wọ́n lọ́wọ́ rẹ̀ kọ́ wọn lẹ́nìkan yìí ni wọ́n bá gbogbo wọn ti wá ṣẹ̀ mí nìyẹn áàlì rọ̀dẹ̀ láàrin gbàtí wọ́n rí mọ̀lù kó tí wọ́n ń dé pósí ẹ̀ lọ gbàtí wọ́n ń bẹ̀rẹ̀ ọdún pósí tẹ́lẹ̀ tuntun ẹnìkan sọkún lẹ́yìn tí ń hu tí sí ojú ẹ̀ òun fẹ́ lọ ẹ́ àlẹ́ nì ní ọ̀sẹ̀ tó yá òun fẹ́ kó wọn pàdé lọ́wọ́ pàpàlú iṣẹ́ tí ẹgbẹ́ ọ̀sẹ̀ pàdé lọ́wọ́ bàrẹ̀ àwọn sọ wọ́n sọ ṣé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn sàhábà ẹ̀ náà tàbí ẹ wo sí táwọn ẹlòmíràn sọ nù wa bí táwọn sinú sinú bí táwọn bàbá sọ náà bàdé bọ̀dọ̀ àwọn bàbá sọ náà bàdé ẹni máa já sọra wa bí táwọn afọ sọ náà bàtà bàdé bí táwọn bàdé fọ táwọn afọ sọ bàdé fọ ní wọn bàdé fọ wọn bàtà dé fọ ayé alẹ́ náà níbi táwọn bàdé lọ́wọ́ àwọn tó sì máa nínú àti kíni kan abáni kíni kan abáni kíni kan kíni kan màmá bí táwọn bàbá táwọn ní ma kúrọ̀ bọ̀ ẹ̀ ẹ̀ má kókó sí kò sí mú sí mú ọjọ́ ìpò òṣìṣẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ àtàlẹ́kì ọlọ́wọ́ àtọ̀rọ̀ jẹ́ àti dájọ́. subhana na lɛ ɛlɛ mɛ ɛlɛ ka awa mama awa mama na ba ka mama kewu awa mama lɛ aa awo gbɛdɔ du itɔ lɔ subhana na lɛ ɔlɔ wani o se o do kama yi sábà bí dáhùn bá yẹn kájí kéwọ́n sí ní ẹ̀sìn àdàmà. wọ́n dọ́ wá lọ jọmọ àfa àti ọba jọmọ kínní kan ẹni ẹnìkan ẹnìkan ló gbé lọ sí kínní kan nínú àwọn ọmọ yẹn. padà àti ẹtí ìlú ọ̀kan fún àbí ń dá lọ fún àbí kíníkà àbí náà lájẹ kíníkà ọ̀rọ̀ ẹ tí ò fà rárá tí ò ké tí ò kàwé rárá tọ́ọ̀mù ẹ̀ tọ́nà fún yẹ́mọ̀ tó ta gbogbo àwọn èèyàn yọ tálọ́ lọ kọ́ lọ́wọ́ láti máa tọ́ra wa. wọ́n lọ bá tiẹ̀ lọ kan ẹgbẹ́ ní sára àbí dídọ́kulọ̀ tó lọ ọlọ́run ọmọ nǹkan mi ti fi ń rún ní bàtà kékeré ọlọ́run tẹ̀ sí ṣe bẹ́ẹ̀ pé nígbà ìmọ̀kan náà ìmọ̀kan ni ǹjẹ́ kẹ́ máa fi fọ́nbù àbí kẹ́ máa sọ́kọ́ ìyàbá kí ní kẹ́ máa tọ́ra. obìnrin tó súnmọ́ ò lè ṣe plé ara kọ̀ǹpútà ò lè ṣe kí làwọn òyìnbó wa jẹ kí ni wọ́n ní kí ni wọ́n ti abẹ́ àti òṣèlú kí ni alábọ̀ wa jẹ kí wọ́n ti abẹ́ àti àti kura àti àti àti ọdọ kí ni kótó tẹsán àti ọdọ àti ọdọ ọtún kí ni wọ́n ti abẹ́ kí ni á ní wà tara wa àti ká bẹ̀rù kan tá a ká má ma fòsọ ara ma lọ́la ni wà á bọ̀rọ̀ bàtà hàtà yà àti àkàlẹ̀ yàkéyì tí kò fi dé ni ibi tá a sì dé àbí àdé mẹ́sàn pé a ah, àwọn bàbá yìí inú kẹlẹ́ bàbá wa tá a sọ bẹ́ẹ̀ fọ́ wọ́n bàbá mi gbàgbà máa ń tẹ́wọ̀n yẹn ń bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn ọ̀la ẹ̀ wọ́n kọ̀ wọ́n kọ̀ kọ́nà ẹlòmíì sọ ọ̀rọ̀ tí ò tọ́lá ò bá fi ọdún sí àfàlàgbẹ́dá ajápẹ́ ah, àrùn tí ò ṣe tẹ́lẹ̀ àfàlàgbẹ́dá dọ́là ọ̀dà nìkan. àná mi hàn sọ́nà lọ́wọ́ sọ́nà nígbà tó ní ẹran kọ́ńkálùkù ni wọ́n mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ lẹ́gbọ̀n àlìjẹ́ náà lásán ti wáyà tán àwọn sábẹ́ ọ̀rọ̀ jìnnà ọ̀rọ̀ ṣe kíníkà ọmọ ọkọ̀ àbẹ̀rẹ̀ pé sátìrì àti àtìrì àlẹ́gbẹ̀ẹ́ náà mọ̀lá tìrì ànábì ìtumọ̀ ẹni pé àtìrì ànábì tó yẹ pé ọlọ́run ṣọ́ bí ẹ̀ṣẹ̀ ọlọ́run ti mọ ọlọ́run ti gbẹ́rẹ́ ló ti rẹ́ lọ́tọ̀ ànábì náà àtọ̀wọ́ náà fà àbí tọ́lá bá yọnu tọ́lá bá tọ́lá bá kẹrù ọlọ́run ti kẹrù bá wọn. kí ni ìgbọ́dọ̀ tá a máa kátà nílé máa lò ó tí ò ní hàn wa ẹ kí ló ti tálọ́ ni ọbẹ̀ tálọ́ ni tálọ́ ni àtúntẹ́ntẹ́pẹ́ ńlọ lọ́nu tẹ́ntẹ́ntẹ́ ńlọ lọ́nu tálọ́ ni tálọ́ ni nàìjíríà tálọ́ ni amẹ́ríkà tálọ́ ni ọbẹ̀ tálọ́ ni sáwọ́dì tálọ́ ni kí ló dé ọlọ́run tó wá ní ìkọlọ sọ àkọ́rẹ́ kalẹ̀ tó ń fọ́nrán lẹ́bi gbèsè òṣùlá nítorí ọba tiẹ̀ lágbára láti kó kó kó kó yí padà látọ̀dọ̀ àwọn kan ìwọ́n ṣe tiẹ̀ náà yẹn bá kúrò ọmọ kúrò ṣé má ṣèké má ibi tí wọn bá kù sí ọmọ kó kù sí kó tẹ ẹ̀kọ́ fún ẹ níbẹ̀ lọkà á ní fẹ abọ sí kíni kò sí nǹkan agbára fún ẹ àti mọ bàtì mọ bàlọ àbí kíni kan àbí kò tẹ ẹ dama àbí kò tẹ ẹ tẹntọ dama yẹn kò tẹ ẹ tẹ ọdọ ọdọ pátápátá ní kíni kan ẹ ẹ pátápátá ní bàrà ẹ sẹwọn bẹẹ mọlá ẹ sẹwọn ẹ pátápátá ní bàrà ọ bẹ ìwọ ni mọlá ẹ bàrà ọ e patapata ni mola e bara بدأ سام غريبا وسيعود غريبا كما بدأ ẹ̀sìn wọn alábẹ́lì ni o wọn bẹ̀rẹ̀ àgbà bẹ́sẹ̀ dé kí ni ẹ̀sìn gbé wọn kí ni wọn kí ni alábẹ́lì wọn bẹ̀rẹ̀ wọn bẹ̀rẹ̀ Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ gbé wọn. àwọn onípa náà o ọ̀gá mi ti gbọ́ ọ̀gá mi kí ni wọn bẹ̀rẹ̀ kí ni kí ni ẹ̀rẹ́ sọ̀rọ̀ kí ni kẹ̀kẹ́ kẹ̀kẹ́. inú ẹ̀rẹ́ tó ajá sanu dán nígbà àwọn kò àwọn kò fáwọn sọ pé sọ́ba fúlàní ìlàdé ni Muhammad sẹ́wọ́n ti sọ́ba ìyẹn pé wọ́n jáde kó lẹ́sìn ní òtún mẹ́rin kó jáde kó lẹ́sìn àbàmì lọ sí ẹ̀sìn ní ẹ̀sìn tó tó fẹ́ràn gbogbo ẹ̀sìn bó ṣe wá lábẹ́ dì nìyẹn oníkàmá sẹbọ oníkàmá sẹkẹni oníkàmá sẹkẹni kàkà nǹkan. so bó ti wá bẹ̀rẹ̀ yẹn tó fi wá ní pé ọlọ́run á mú kí àjọyọ̀ wá kí sáà máa fọ́n káàkọ́ spread kó ṣe oúnjẹ káàkiri bí wọ́n sì lọ pọ̀ láyé. àdóbi <coughs> àtọ pé ẹ̀sìn táwọn sọ padà sálẹ̀ jù lọ. ní ìjẹ́ pé ah, kí ni a gbé wáyé ìrẹsì ò lè gbé wáyé èmi ò sẹ́rẹ́ sí yín o ah, èmi ò sẹ́rẹ́ sí yín o kí láti ẹgbẹ́ òun ló wà sí aṣọ èmi ọ̀sẹ̀ náà ti ọ̀sẹ̀ ọ̀dọ̀ o ẹ̀sìn sẹ́ni o ẹ̀sìn sẹ́ni aṣọ́kọ̀ adájọ́ àwọn afárá adájọ́ àwọn kìnìkan afárá adájọ́ wọn ò sẹ́ni àdọ́rọ̀ ẹ̀rí kìnìkan ní sùkánilá rẹ̀ àwọn ọ̀gbìyànjú náà ṣe bí ẹsẹ̀ lágbàmọ́ lásìkò wọn ètí wọn rí máa ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe wọ́n sì nígbà tí àwọn àwọn bàbá ṣèkà máa lọ yàhámù tí wọ́n bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ náà làwọn yẹn gbà fún wọn ṣe kí ni. irú táwọn èèyàn sọ ni wọ́n sọ fún wọn náà gbà wọn náà ìgbà kan tó kí wọ́n aṣọ àwọn ṣe kí ni kan ni bẹ́ẹ̀ ni ṣe kádàmù náà lókun tẹ́lẹ̀ dá fún wọn sábìà. bẹ́ẹ̀ ni àfa àkọ́kàn nínú kọ̀ọ̀kan náà wọ́n bá lákàá níbàámu vocal class ṣe rí ma báyọ̀ náà wọ́n fi béèrè ìwọ tó wá tọ́lọ̀ ní kọ́dúrú jù bẹ̀rẹ̀ sí nǹkan títún rọrùn wọn lọ sọ fún mi nǹkan ọ̀gbìn oríṣiríṣi lọ́wọ́ àti tractor kiri ọ̀sẹ̀ rọrùn everything kí ló fẹ́ sọ fọ́lọ́ wọn jòkó wọn gbé ilé tí wọn gbé gbé bẹ́ẹ̀ wọn fẹ́ jọmọ ní fún wọn dá gbé lé kókó kóòrù lé báyìí wọn lọ lè gbé lé kókó máa gbé sí káàkiri àbí àkómi àbí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn lọ ọdún wọn sọ́ndọ̀ ọlọ́ọ̀dọ̀ kí wọ́n kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́sẹ̀ àgbàjọ ẹ̀fẹ́ tó fi ìlànà wọn lẹ̀ ọmọdé ilé koko ilé koko náà wà lébe ilé bọ́tọ̀ mọ̀tànà ẹ̀yìn ìfẹ́ náà òun nípa ẹ̀mọ́ sọ́sọ́ àwọn ọmọdé bá bá ṣe kínní ẹ̀yìn ìfẹ́ náà ọmọ mi kọ́lá kọ́ lójú sí ìfẹ́ náà sọ bẹ́ẹ̀ lórí kínní wọ́n fi jẹ àwọn abájọ́ àwọn abájọ́ wọn lónà láti mọ̀ ara tọ̀ra wa sódà má lọ bọ́ọ̀lù má lọ kankan lórí kínní àwọn abájọ́ wọn kò bá wọn láyé wọn lọ nígbà tó lè ṣe yóò yọ ayé ọ̀rẹ́ ẹ̀sìn ẹni ọ̀tọ́ náà wọ́n béèrè ayé wọn bá ti sọ gbélé yìí kọ̀sí tọ́lọ́wọ́ bí ọ̀tọ́ bá ti kú dáadáa lọ sẹ̀kẹ̀ dáadáa lọ́wọ́ ayé pé èyí tó lọ fóònù èyí tó lọ jẹ́ àtọ̀ èyí tó tọ́ jẹ́ èyí tó tó wọ̀n wọlé èyí lọ tv èyí tó délé kókó ọlọ́wọ́ níbi abẹ́lẹ́wọ́ béèrè nítorí wọn á béèrè wọn á ń tẹ́lẹ̀ ayé pé bàbá jọ̀wọ́ sí ọ̀lẹ́ kan sáà sẹ́yìn ibi tó ibi tó nǹkan tó wá níbi tó ti tọ́nà ti dáná ibi tó ti wá iná ìdàjọ́ jì àbí àbẹ́kẹ́ tó náà ní ẹ̀sìn ata náà ní ẹ̀sìn ata àbí kéwà ata ṣé kéwà kan yàtọ̀ síbi tó ti wá ni. àwọn ọ̀rọ̀ tó wà bàbá sọ kọ́ akátá ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀tọ̀ tẹ̀kí ni tó wọ́n sọ wá ni láwọn jẹ́ kí ilé ayé ọ̀sọ̀ wá di kíní torí pé àwọn ẹ̀sìn tí ọ̀dà àmọ́ adẹ́sìn tí ó bù wá ń kó ṣàmùnà wa àdéhùn ìyá àdéhùn ìkíní wọn bá rẹ̀ lọ.